لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا مع المفلحين يقول عز من قائل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله dájúdájú gbólóhùn la لا إله إلا الله gbólóhùn tó jẹ́ kọ́kọ́rọ́ àti wọ aljanna gbọ́lọ́ yìí òun náà ní gbọ́lọ́ tó ṣe kó ti ń bẹ láti láéláé òun náà sì ní gbọ́lọ́ tí ó máa ṣẹ́kù títí láéláé òun náà ní gbọ́lọ́ tó ṣe pé èèyàn ò wí téèyàn fi wọnú ẹ̀sìn Islam téèyàn bá sì takò gbọ́lọ́ yìí èèyàn dání tó fi ẹ̀sìn Islam sílẹ̀ nù ǹjẹ́ ajá máa ìpìlẹ̀ ilaha illallah orígun méjì ọ̀nà ni gbólóhùn yìí ní orígun alákọ̀ọ́kọ́ ọ̀nà ni nafiyun orígun ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ithbat anafiyo òun náà ni lílé gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah lílé jìnnà jíjìnnà sí gbogbo nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah orígun ẹlẹ́ẹ̀kejì fífẹsẹ̀ ìjọsìn rinlẹ̀ fún Allahu Rabbul Alamin nìkan eléyìí ni àwọn orígun méjì eléyìí tí gbọ́dọ̀ la ilaha illallah ni ǹjẹ́ àmọ́ ìgbé nítorí gbọ́dọ̀ yìí gan kálíbà àmúṣẹ iná àlùfáà lọ́lọ́wọ́n bá fi ṣẹ̀dá wa sílé ayé gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bẹ lẹ́dàá ti sọ̀sọ́ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dálẹ̀jánu àti àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí wọ́n lè bá a máa jọ́sìn fún mi lémi nìkan ṣoṣo illa liya'budun òun náà ni illallah ìyẹn ní pé kí wọ́n máa fi ìjọ́sìn kí wọ́n máa fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fẹ́mi ọlọ́run ọba nìkan jẹjẹ máa ké torí gbọ́dọ̀ la ilaha illallah náà lọ́lọ́sẹ̀ rán gbogbo àwọn aránṣẹ́ bẹ̀rẹ̀ látòrí anabi nuh alayhi salam tó fi dórí anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu allaha wajtanibu at-taghut dájúdájú àti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú ọjọ́ kọ̀ọ̀kan iṣẹ́ tí àwọn ìránṣẹ́ yìí wáyé wá jẹ́ òun náà ní pé ẹ máa jọ́sìn fọlọ́wọ́n lónìí kan ẹ̀jìnà fífi fún mi máa jọ́sìn fún gbogbo nǹkan míì tó yàtọ̀ sí Allah eléyìí gan ni àṣẹ ọlọ́run ọba wa la ilaha illallah òun náà ni àṣẹ ọlọ́run ọba wa eléyìí tó fi pa àwọn ẹni àkọ́kọ́ àti àwọn ẹni ìgbẹ̀yìn ike wa qada rabbuka alla ta'budu illa iya olùwà ẹlẹ́dàá ló pa láṣẹ ike ò gbọ́dọ̀ sí nǹkan kan míì tó yàtọ̀ sóun nìkan olúwa ẹlẹ́dàá rẹ̀ ó pa láṣẹ wípé ò gbọ́dọ̀ ṣe nǹkan kan míì tó yàtọ̀ sónìka mi máa sin ọlọ́wọ́ ọba lónìka àìkò jẹ́ni tí ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allah eléyìí náà ni la ilaha illallah ǹjẹ́ ẹ̀ máa ń pè la ilaha illallah ọ̀nà ni alqawlu tó ṣe ikú fẹsẹ̀ rìn lẹ́sísìn eléyìí tí ọlọ́wọ́ ọba máa fi ń fẹsẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo rìn lẹ́sísìn ní ìgbà tí wọ́n bá dénú sàárè wọn ní ìgbà tí wọ́n bá dénú sàárè wọn tí àwọn màláíkà méjì munkar àti nakir tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa àtàní olúwa ẹlẹ́dàá wọn tí wọ́n gbélé ayé sìn tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa ẹ̀sìn wo gan lẹ̀sìn tí wọ́n gbélé ayé sìn tí wọ́n bá ń ṣe ìbéèrè lọ́dọ̀ wọn nípa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam alqawlu thabit tọ́lá wa bá máa fi fáwọn olùgbàgbọ́ òdodo lẹ́sìfọ̀ ọ̀nà nìgbọ́nà la ilaha illallah gbogbo ẹni tó ṣe pé ó wí nílé ayé ó sì máa ìtumá rẹ̀ ó sì jẹ́ kí ó lápá lára òun gbogbo orú àwọn eléyẹn wọ́n á rí èsìfọ̀ nígbà tí wọ́n bá dínú sàárè wọn yàtọ̀ sáwọn ẹni tó ṣe pé wọ́n ya pátápá sí nílé ayé wọ́n kọ̀ láti sọ ìlú àwọn wọ̀nyẹn àti lè dáhùn ìbéèrè táwọn mẹlẹ́kọ̀ ṣe fún wa nínú sáré kò ní rọrùn kò sì ní ṣeéṣe rárárárá kọ́lọ́wọ́ bá kọ́ máa ṣẹṣẹ tèmi àti tiẹ̀ bẹ́ẹ̀ la ilaha ìjà màáké la ilaha òun náà ni miftahul jannah òun náà ni kọ́kọ́rọ́ aljanna eléyìí tó ṣe pété yìí ọba ti ní kò sí bí yẹn ṣe lè ra aljanna wọ̀ nítorí pé aljannatu makhluqatun mawdu'atun lilmuslimin ọlọ́ndà ọlọ́ngbé kalẹ̀ fáwọn mùsùlùmí ni a sì máa pé gbogbo ẹni tó bá tàpáyapa tí gbọ́dọ̀ la ilaha illallah kò síbòsí lè jẹ́ mùsùlùmí à ń bọ̀sibọ̀sí pé yọ̀ọ̀rọ̀ aljanna wọ̀ la ilaha illallah afdalu dhikr gbọ́dọ̀ la ilaha illallah ọ̀nà ni gbọ́dọ̀ yọ̀rọ̀ ti eléyìí tó lọ́lá jù gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ti àti wá nínú àdìtì mi ìgbégbó lòun la ilaha illallah yìí eléyìí tí àdúrà àdúrà àràfà tó kó sínú àti àwọn gbólóhùn yòókù àwọn gan làdúrà àwọn gan làdúrà gẹ́gẹ́ bá nàbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam bó ti ṣe sọ pé khayru du'a du'a yawmi arafa wa khayru ma qultuhu ana wa nabiyyuna qabli la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àdúrà tó lóore jù ọ̀nà àdúrà tó àràfà èyí tó sì lóore jù nínú ntẹ́mi àti àwọn ànábì tó mi sọ lọ́jọ́ àràfà. قلنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إن جاء ميكي تبت صلاة إله إلا الله أتي سيرتي الله أسيتي بلون قالوا النبي موسى عليه السلام أترى لدى الله بلدى يقول علمني شيئا ẹ̀kúrúkẹ́ wa ẹ̀dọ̀rúkẹ́ bẹ́ kọ́mi ní kankan tí n fi máa ṣe rántí rẹ tí n sì fi máa pè ọ́ ọlọ́wọ́ bá ní ya Musa qul la ilaha illallah ìrẹ Musa máa sọ pé la ilaha illallah sàkíyèsí o máa sọ pé la ilaha illallah láì kò fọ̀nkà sí máa sọ pé la ilaha illallah láì kò dágbà sí anabi musa alayhi salam oní kullu ibadika yaquluna hadha gbogbo àwọn ẹrú rẹ ni wọ́n sọ eléyìí nígbà tó sì jẹ́ pé ránṣẹ́ rẹ lèmi ọlọ́bí gbàtà anabi musa sọ pé ọ̀yẹ̀kẹ́ fún mi ní dìkìrì kan ọ̀tọ̀ ọ̀yẹ̀kẹ́ kọ́ mi ládùúgbà kan ọ̀tọ̀ eléyìí tí o ní sí ọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mi ọlọ́wọ́ azìláyé anabi musa ìwọ láti ń bẹ fún la ilaha illallah ike tó bá rí pé gbogbo etí ń bẹ nu sánmà méjèèjì àtàwọn ẹni tí ń gbénu rẹ̀ àti àwọn ẹni tí wọ́n ń gbé orí ilẹ̀ méjèèjì àti ilẹ̀ méjèèjì tá a bá kó gbogbo wọn sí orí ọwọ́ kan nínú ọwọ́ méjèèjì tó sùn wọn máa ní táwọn gbé la ilaha illallah sórí apá kejì rajahat bihinna la ilaha illallah yẹnìkí la ilaha illallah yọ tẹ̀wọ̀n ju gbogbo wọn lọ o tún bá sì pé la ilaha illallah gbólóhùn kání tó sì pọ́ tẹ̀wọ̀n ju gbogbo tí ń bẹ́nu sọ́mà àti ilẹ̀ lọ kọ́dọ̀ tẹ̀wọ̀n ju sọ́mà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ la ilaha illallah gbólóhùn yìí báyìí òun náà ni gbólóhùn tí yẹn máa fi là tí yẹn máa fi rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama gẹ́gẹ́ sọ wá nínú hadithi sahib al-bitaqa arákùnrin abiwé ní ìgbà tí anabi sallallahu alaihi wasallam fún wa nírò nípa arákùnrin kan tí ó wà níjọ́ gbẹndà alqiyam pẹ̀lú àwọn asẹsẹ tó ṣe pé gbogbo wọn wọn lọ jantí rẹrẹ ọlọ́wọ́ mọ́ wá fi wọ́n hàn wọ́n ló ṣe àbí wọ́n kọ́ ló ṣe kò sáyé àti parọ́ lọ́jọ́ tá a sọ yìí arákùnrin yẹn máa jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni wọ́n ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dànù èmi náà ni mo hù níwà èmi ni mo ṣe níṣẹ́ èmi ni mo dá lọ́rùn báyìí ni wọ́n máa yọ wọn máa yọ tẹ̀léra wọn tó ní ó sì máa rí tó sì máa fẹnu rẹ̀ jẹ́wọ́ pé bó ti ṣe rí nu bó ti ṣe rí bó ti ṣe yóò ti máa wá òpin kò sí sí àyàfi kó wọn wọ nánà ni ọlọ́wọ́ bá wà ní wá ń bí ní iṣẹ́ kan tó ṣe pamọ́ sọ́dọ̀ àwọn ọlọ́ ni gbogbo ń bá ṣe pamọ́ báyìí lọ́lọ́wọ́ bó ní kó yọ ìwé pélébé yìí jáde ìwé pélébé yìí báyìí kalimatu tawhid la ilaha illallah ọ̀nà ló ń bẹ lára rẹ̀ ọlọ́wọ́ ni kó kó gbogbo sí ọ̀ràn rẹ̀ kó kó sórí apá kan sùn wọn kó wá fi ìwé tí la ilaha illallah ti ń bẹ lára rẹ̀ yìí kí fi lé orí apá kejì la ilaha illallah yọ wá tẹ̀wọ̀n ju gbogbo sí ọ̀ràn tó dá lọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ wá ní. kó fi ẹrú sí aljanna eléyìí túmọ̀ sí pé la ilaha illallah ọ̀gá ọ̀gá púpọ̀ ju bó ti ṣe lérò lọ ọlọ́lá ó ti gbogbo bó ti ṣe ń rò lọ la ilaha illallah èmi ń wí wọn náà sì ń sọ èmi wa pátá táwọn wí náà la tá à ń gbọ́ náà la túmọ̀ rẹ̀ nítorí pé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ nǹkan lẹ́nu pẹ̀lú èdè abínibí wọn tó ṣe pé wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ kọ́mẹ́sẹ̀sẹ̀ tí ì sọ ohun tó ṣe pọ̀ wá lédè míì yàtọ̀ sédè abínibí wọn. la ìjàjẹ́ yẹn ni lórí anabi wa muhammad sallallahu alayhi wa sallam níbi tí ọlọ́run ti sọ fún pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik lọ́wọ́ máa ma dájú bí kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún ẹ̀yàfi allah máa wá tọrọ ìdáríjì máa tọrọ àforíjì fún ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run sọ fún sallallahu alayhi wa sallam kọ́ máa dájú bí kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún allah bàbá wa jẹ́ ọ̀ràn yẹn lórí ọ̀gá wa àwọn wa ń kọ́ tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa la ilaha illallah ìtumá rẹ̀ nígbà tá a sọ pé la ilaha nafiyun illallah ithbat tẹ́lẹ̀ ìbáyé wa àdèkè la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fi òdodo jọ́sìn fún nílẹ̀ àbí lókè báyà nítòsí àbí ní jìnnàjìnnà kò sí ọba náà kò sí nǹkan náà <coughs> tọ́tọ́ láti jọ́sìn fún lódodo illallah àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí tó máa la ilaha illallah ayọ́kẹ́tù ọba ti wí gbólóyìn àtúgbọ̀dọ̀ kọ́ ọmọdé kó ń sin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ o tọ́ba ti sọ gbólóyìn àgbọ̀dọ̀ bọ́ nínú pé o tún mẹ́bọ mẹ́sìn máa o nítorí pé gbogbo ẹni tó bá ti fẹ́ ara rẹ̀ jẹ́jẹ́ báyìí ń ṣe kó pé ń ara rẹ̀ jẹ́jẹ́ fún la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ìdí ni lórí jẹ́ pé àwọn kèfèrí Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah ní ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí táwọn ọmọ ìtumọ̀ la ilaha illallah àwọn kèfèrí yẹn ní ìgbà tí wọ́n bá sọ fún wa pé la ilaha ẹ sọ pé la ilaha ẹgbẹ́ la pé rárára láíláí àwọn ò lè gba la ilaha illallah ọ̀gbọ̀ nítorí pé àwọn ò fẹ́ láti pa àwọn òòṣà kúgbékúgbé ìbẹ̀rẹ̀ orí ibú táwọn ń sìn tì ìdí nìyí tí wọn ò fi lè sọ la ilaha illallah eléyìí tọ́ka sí pé wọ́n mọ̀túnmọ̀ la ilaha illallah torí ẹ̀ nínú àyà mi aj'ala al-alihata ilahan wahida inna hadha wá ọbẹ̀ pa wọ́n pọ̀ dọ́lọ́wọ́ ẹ̀yà ọ̀kan ni rárá nǹkan ìyàlẹ́nu lélẹ́yìí àwọn ti mọ̀ pé táwọn bá ti gba la ilaha illallah ọ̀gbọ̀ kò sẹ́bọ̀ mọ́kòsó sàmà kí gbogbo ẹbọ padà sí gbó kí gbogbo òòsà padà sínú gbólókù ìdí nìyí táwọn fi máa kọ̀ láti sọ la ilaha illallah ìdí nìyí táwọn fi máa kọ̀ láti sọ la ilaha illallah yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí táwọn sọ la ilaha illallah ò lẹ́nu ṣùgbọ́n tó ṣe pé iṣẹ́ ọwọ́ wọn ìsọwọ́sẹ̀sìn wọn ìhùwàsí wọn ọ̀tàkùlá ilaha illallah níbo wá ní jàǹbá ti ṣe wọn níbo ni aburú ti wọlé wá bá wọn níbi àìkọ́mọ̀nì níbi àìkàmàkùnì ibẹ̀ laburú ti wá bá wọn ibẹ̀ ti ṣe wọn gbogbo ẹni tó bá sọ ọwọ́rọ̀ jìnnà ní gbogbo ọ̀nà tí àtijọ́ fún nǹkan mi ìjọ yàtọ̀ sí jìnnà ní gbogbo ọ̀nà àti máa gbé nǹkan tó ọgbọdọ jìnnà ní gbogbo ojú jìnnà síbi bíbá àwọn ọ̀dẹ́bọ̀dá nǹkan kan pọ̀ àbí bá àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ sí pọ̀ nítorí pé la ilaha ó ti lé gbogbo ránù gbogbo orí ó ti lé jìnnà ó ti wá sọ̀wọ́ dẹni tó so yàtọ̀ sọ́lọ̀ kò yàtọ̀ sọ́lọ̀ kò tọrọ bùkátà gbọ́ lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sọ́lọ̀ kò lè máa dárúkọ rẹ̀ tá a máa fi búra yàtọ̀ sọ́lọ̀ ọ̀lẹ́lòmíì tó ṣe pé a lè máa ṣe lérí fún yàtọ̀ sọ́lọ̀ kò sì lẹ́lòmíì tó ṣe pa a lè forí balẹ̀ tá a lè tẹ̀ fún. la ilaha illallah tó bá jẹ́ miftahul janna kọ́kọ́rọ́ aljanna àwa sì ti mọ̀ yìí pé kọ́kọ́rọ́ pọ̀ èèyàn ọmọ yìí nǹkan kọ́kọ́rọ́ tó wà nílé ayé gẹ́gẹ́ bí àwọn àgádágodo náà báwọn náà ti ṣe pọ̀ lọ jantirẹrẹ ìmọ̀ sí gbogbo wa sí ni pé kì ṣe gbogbo kọ́kọ́rọ́ ló lè gbogbo agadagodo kɔkɔrɔ ka tí ó ṣe àgádágodo kan pàtó dandan ni jẹ́ pé eyín wọn ọjọjọra wọn eyín wọn ọjọjọra wọn ihò tí wọ́n sì fún kọ́kọ́rọ́ lára àgádágodo kò kéré sí kò sì tóbi eléyìí ni ó kí a bá fi lọ àgádágodo kó sí àgádágodo <coughs> ǹjẹ́ la tó bá jẹ́ pé kọ́kọ́rọ́ àlìjáná ni ó sì ń bùkátà eyín torí pé tí eyín rẹ̀ tí ó bá ṣe déédéé pẹ̀lú àgádágodo tó ọfẹ́ fi sí kò sí bí ó ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó takùtà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú kásẹ̀sì táwọn náà ń jẹ́ mùsùlùmí làwọn náà máa ń sọ la ilaha nídìí gbogbo àdádálẹ̀ wọn nídìí gbogbo bídà wọn àwọn náà máa sọ la ilaha wọ́n dà tó rí nínú wọn. àwọn ètò ìsìnkú máa ń horí má wíwí gbólọ̀ la ilaha illallah ló ń ka ayé kan pàtó eléyìí tí wọ́n ṣe ní kò sí má wí lójúmọ́ kan fúnra wọn a sì tún rí nínú wọn àwọn ètò ìsìnkú pé àwọn lè kọ́kọ́ gbẹ̀mí mi díẹ̀ wọn làwọn àwọn wí la ilaha láwùí inú láwùí inú ẹ̀mí wọ́n tún á mìta wọ́n tún láwọn wí iná là ń rí lọ́dọ̀ àwọn táwọn náà pera wọn lọ́mọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam nípa gbọ́dọ̀ la ilaha illallah kọ́dọ̀ ń bẹ́ nù ọ́ ẹni tó ṣe pé gbogbo ọ̀nà ló ń gbà fi takò la ilaha illallah tó ń náà ṣe ń pera rẹ̀ mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn jama la ilaha pé jama la ilaha làwọn jama kèfèrí nìyẹn torí pé jama àlín kankan táwọn ń ìtumọ̀ rẹ̀ jama kèfèrí nù. gbogbo wọn náà lọ wà tí ò ní ìdíkọ́ ẹsẹ̀ máa ṣe wáàzì rẹ̀ fún ọ wọn náà kúkú máa wọn ọmọ ibi tí wọn wà. tọ. la ilaha illallah yìí eléyìí tó ṣe pé ẹni tó ń tẹ̀lé súnà ń wí ẹni tó ṣe ń ṣe bídà náà ń sọ oníkálukú wa náà láti máa jánu sọ pé àwa gan-an là ń pè wọ rẹ̀ yàtọ̀ sí àwọn míì débi pé àwọn míì wọ́n tún máa fi sẹ̀rí táwọn bá wà lórí ìbàjẹ́ ni. tó bá ṣe kórìí àánú làwọn wà ní àwọn ti rí nínú àwọn ẹni táwọn jọ ń ṣe táwọn ṣe yìí tó ṣe pé nígbà tí wọ́n fẹ́ kú kúrò nílé ayé wọ́n rí gbólóhùn la ilaha illallah gbàtà sí ti màpá nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní gbogbo ẹni tó bá rí gbólóhùn la ilaha illallah sọ ṣáájú kó tó jáde kúrò nílé ayé yọ wà lìjánná gbogbo ẹni tó bá rí gbólóhùn la ilaha illallah sọ ṣáájú kó tó jáde kúrò nílé ayé yọ wà lìjánná wọ́n mọ̀ wá fi léyìn wọ́n mọ̀ fi sẹ̀rí lórí pé àdáda lè táwọn wà lórí rẹ̀ ọ̀nà ni torí tí ọba àjọ náà ọ̀kan nínú àwọn mẹ́mbà wọn ní ìgbà tí ikú dé wá bá táwọn sọ a sì gbọ́ bó tilẹ̀ jẹ́ páwọn ò rí nínú àwọn tó ṣe pé nígbà tí ikú dé wá bá tí wọ́n ní kó sọ pé títí tó fi jáde kúrò láyé ókè ẹwà fẹsẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ rí lórí pé bídí àtìyín lọ́nà súnà ìgbẹ́ni ẹgbọ́n nǹkan mẹ́ calculation tó bí rìsọ́ọ̀tì tí ọ̀dà iná lọ̀pọ̀lọpọ̀ ń ṣe tí ọ̀pọ̀lọpọ̀ fi gbà pé kó wọn kú sórí ìranù tó fi gbà pé kó wọn kú sórí ntọ́takùtà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àkọ́kọ́ tí ó yọ kí ẹsẹ̀ gbogbo ẹni tí wàá sọ la ilaha illallah kó tó di kọjá rẹ̀ kúrò nílé ayé ni wọ́n wà lìjẹ́ náà ọ̀nbẹ nínú àwọn èèyàn tí ó sọ la ilaha illallah ṣáájú kó tó jáde kúrò nílé ayé ṣùgbọ́n tó ṣe pé àlìjánná ò jìnà sí àlìjánná kò ní í jẹ́tọ̀ fún gẹ́gẹ́ bíi fìràhùnà àbí wọ̀ òrí kanú alukurani ní ìgbà tí ikú dé wá bá fìràhùnà tí ìparun òdodo dé sọ́bọ́n náà sọ pé amantu alla ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana èmi náà ti wá gbàgbọ́ báyìí pé kò sí ọba àtọ́tọ́tọ́ láti fòdodo jọ́sìn yàtọ̀ sí èyí táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ni èmi náà ti wá dọ̀kan náà àwọn mùsùlùmí báyìí sẹ́wọ̀n kíkẹ́kẹ́ ni fụ dá padà fún asọ wọn kò dà aṣọ ìgbà yìí láàárọ̀ èyí ti rí tó ti gbàgbọ́ tẹ́lẹ̀ rí kọ́ padà sẹ́nu ẹ̀ wèrè nígbà tó rójú tọ́ ráyè ó lóun wọ́n á ní ọ̀nà sọlọ́ ilaha illallah kó o tara àṣà náà yìí kó kí èso ògùn kí èsì gbogbo ẹni tó bá sọ la ilaha illallah kó tó kú onílé ayé ní ọwọ́ àlùjáná ti Fìráúnà tó ó tó mú ọkọ gbọ́n. lẹ́yìn náà anábì òsì nínú àdìsí kan pé ẹnikẹ́ni tí o ti wá sọ la ilaha nígbà tí ó kú o kò ní wà àlùjáná kò sádìsì tọ́ bẹ́ẹ̀ pẹ́ni tí o ti sọ la ilaha tó kú láìsọ illallah kò ní wà àlùjánnà kò sáà dìtì tánàbì tó sọ bẹ́ẹ̀ nǹkan tí sísọ illallah túmọ̀ sí tó bá jẹ́ pé mùsùlùmí gidi lẹ́ni tó wí kó tó kú láyé eléyìí ọjà min nínú nǹkan tó ń fúnni ní ròdùnú ni insha allah yóò dáa fún insha allah àtúbọ̀tán rẹ̀ ti dáa yóò ra àlùjánnà wọ̀ nǹkan túmọ̀ sí kò túmọ̀ sí pé gbàgádá torí pé ṣe gbogbo ẹjọ́ bá wù nítorí pé ń bẹ nínú àwọn èèyàn tó sọ la ilaha illallah tó ṣe pé wọn ò mọ̀túmọ̀ rẹ̀ nídìí ètùtù ẹbọ nídìí òòṣà ọ̀pọ̀lọpọ̀ tó sọ pé la ilaha illallah la ilaha illallah nídìí òòṣà ọ̀pọ̀ gan nílẹ̀ Yorùbá yìí tó tún ma sọ la ilaha illallah nídìí òòṣà sétí wèrè lẹ́yìn bá kú lórí kọ́sọ̀ la ilaha illallah nídìí òòṣà ńlọ àlùjánnà tani wọn wá dáná la ilaha illallah àtọ́sọ̀ ń tara rẹ̀ jẹ lásán ni wọ́n kàn jẹ́ níyà lásán torí di eléyìí báyìí kí la ilaha illallah ó lè bá wúlò fún mi kó lè bá wúlò fún ẹ a gbọ́dọ̀ ṣiṣẹ́ alágbẹ̀dẹ lára kọ́kọ́rọ́ tá a fẹ́ fi sí àgádágodo tá a fi wà ní jẹ́nà iṣẹ́ alágbẹ̀dẹ wo láàṣẹ òun nípa àwọn fáìlì tí wọ́n máa fi gbẹ́ irin láti ṣe eyín fún kọ́kọ́rọ́ tiwa tá fẹ́ lò láti fi sí àgádágodo tá bá wà ní jẹ́nà àwọn eyín yìí tí a ti kọ́kọ́rọ́ yìí ń bùkátà àwọn náà ní ká pé àwọn nǹkan mẹ́jọ wọ̀nyí táwọn nǹkan mẹ́jọ yìí bá pé sọ́dọ̀ wa ó túmọ̀ sí pé láṣẹ́kà àti mọ́nàpà tí la ilaha illallah fi wúlò fún wa. àìjẹ́ bẹ́ẹ̀ èèyàn ń tan ara jẹ lásán ni tó ara rẹ̀ ló sì lè tan dànù ó lè rọ́ lọ́wọ́ bàtà jẹ́ o torí pé ọlọ́wọ́ bá mọ̀ wá kó tó dá wa a sì níbi tá a fẹ́ sápamọ́ sí lẹ́yìn ìgbà tó dá wa ẹ̀rí eyín alákọ̀ọ́kọ́ tí la ilaha illallah wa tí kọ́kọ́rọ́ rẹ̀ gbọ́dọ̀ ni òun náà ni al-ilm al-ilm bi ma'naha a gbọ́dọ̀ nímà nípa kíni ìtumọ̀ la ilaha illallah tẹ́bẹ́ ìtumọ̀ tí o bá sì yọ tó bá ti délé lónìí tó bá ti parí salatul asr lèmọ́mù tó bá síwájú yín láti ṣe salatul asr kó bílẹ̀ rẹ̀ kó fi lè mọ ibi tí nǹkan ti ṣe wá lèmọ́mù tó síwájú yín láti ṣe sọlá àtúlá àṣù ẹbí léèrè bàbá aníbèrè kan ẹ dákun bá wa túmọ̀ gbólóhùn la ilaha illallah nù kí ni túmọ̀ rẹ̀ torí gbólóhùn yà ń wí lọ́pọ̀lọpọ̀ à ń sì ń ẹ bá ma pé gẹ́gẹ́ bí ìwọ náà ni ó rí pé lè má mu yàn kan náà dúró sí àbá àmúfo ẹ mọ tí mo aláìlá ẹ lọ bẹ́ẹ̀ ni ìmọ náà ló jẹ ń béèrè olè ní a kọsọba kan àfọlùwà nù ẹ gbọ́ sọkúsọ kọsọba kan àfọlùwà ni láìlá ẹ lọ abẹ́ rí nǹkan mẹ́ta tó bá sì jẹ́ pé èyí tó tún rọra halẹ̀ díẹ̀ ni olè ní la khaliqa kò sẹ́ni tí dẹ́dà àfọlọ́ àbí wọ́n gbà bẹ́ẹ̀ ni ah, bàbá wọn ní kì í ṣètumọ̀ rẹ̀ nù. àwọn adarí sọ̀sọ̀kúsọ ntọ́kànnù o àwọn adarí sọ̀sọ̀kúsọ pé kìí ṣe túmọ̀ rẹ̀ yóò tún wá fún ọ ní sílísílà tó fi mọ̀ pé nǹkan ìsọnù ti pẹ́ yóò ní bí mo ṣe gbà lọ́dọ̀ àfa mi nu bá àfa mi náà ṣe lọ́dọ̀ àfa tiẹ̀ náà nu ó ní títí dọ́dọ̀ ànábì. ok nígbà táwọn wá ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ tí ọmọ ti rí òdodo ń tà ń sọ ẹsẹ̀ béèrè kẹfì ló dòdò tá à ń sọ kése kọ kan lábùkù o kése kọ wa máa fọpọlọ rẹ ráre o rárá o so nígbà tó bá wí fún ọ sódà tí wọ́n fi mọ̀ pé ní tí wọ́n ń bọ́ ọsọ òdodo ni púpọ̀ nínú àwọn èèyàn ọmọtúmọ̀ la ilaha illallah ibi tí nǹkan sì ti kọ́kọ́ ṣe wá nù ìgbà tá àmọ̀túmọ̀ la ilaha illallah tó fi mẹ́bọ mẹ́sìn gbogbo tí ọjọọ ẹ̀sìn wọn tó kó mẹ́sìn tó ń pín gbà tó o bá ti mọ̀ tó mẹ́sìn tó ń ṣe ọmọ lérò pé gbogbo nǹkan náà ni ẹ̀sìn gbà torí àwọn sì máa sọ wípé ẹ̀sìn ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ sòrò ẹ̀sìn ìsìláàmù kò pé káwọn ọmọ ìsìláàmù kò pé káwọn ọmọ tẹ́lẹ̀ sì pé gbogbo tí nǹkan yẹn pé sínú ẹ̀bọ ni torí pé wọn ọmọ máa nígbà tí ọmọ tó máa la ilaha illallah torí ẹ̀ ìtumọ̀ la ilaha illallah ọ̀nà ni la ma'buda bi haqqin illallah kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sẹ̀fù àyàfi allah tẹ́mi bá ti mọ̀ tó mọ eléyìí wọn ò tún ní bá mi nídìí pé wọ́n ń ṣe sóòru mùsùlùmí náà tún bá wọn lọ wọn ò ní bá mi nídìí pé wọ́n ń ṣe nǹkan mí ìtọ́takùtọ̀ lọ wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim àti pé àmọ̀túmọ̀ ẹ̀sìn wa iná ló sọ wá dẹni tó ṣe wípé à ń fi ń da lóru papọ̀ mọ́sápà gbogbo tí èsì ara ẹ̀sìn wọ́n wá máa kó pọ̀ ló kọ pé àwọn òkúkú máa bi tádùá ti ń gbà ó dájú pé àwa mọ̀ ọlọ́run ló máa ń gbàdúrà èèyàn máa ń ṣàdúrà ni ọlọ́run ni máa gbà òṣìṣẹ́ ẹnìkan tó lè gbàdúrà ẹnìkan bá lòun lè gbàdúrà ẹ kó bùkátà yín síwájú kọ́ gbà ẹ kó síwájú kọ́ gbà ẹ fẹ́ ní mọ́tò lẹ́sẹ̀kẹsẹ̀ kó fi kó fún yín mọ́tò ẹ fẹ́ kọ́lé lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó fún yín lé ẹ fẹ́ bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí kó fún yín lọ́mọ àwa sì ti mọ̀ pé Ọlọ́run tiwa nǹkan kan ọ̀dà alágara rí innama qawluna li shay'in innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣẹ àwọn Ọlọ́run fún gbogbo ní tí bá fẹ́ kọ́ ṣẹ ojú ṣẹ kó sì máa ṣẹ lọ ìwọ́tọ̀ wa ni wọn náà máa gbàdúrà àbáwọn bàbá yín kan wà tí máa gbàdúrà àníbùkátà wọn wá bá ní gbà lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́dà tó fún ọdún kó fi gbà ńbo ló ti lè gbà ẹni tí ò lè tu tẹ̀tẹ̀ fúnra ara rẹ̀ fún náà fún ọ torí ra nímà nípa nímà nípa kíni ẹni tí tún lórí sí ọmọ Yorùbá létí láwọn ẹni tí ń torí pé àwọn olórin láwùjọ yorùbá yorùbá kà kwa pa ànábì tiwọn ni àwọn olórin lànàbì ọmọ yorùbá wọn yìí tẹ̀lé ta ànábì muhammed sallallahu alayhi wa sallam ìdí nìyẹn oníkálukú ló ní rẹ́kọ́ọ̀dù lé ọkàdé gba ànábì tí kálukú yàn láàyò wọ́n sọ ni ẹlòmíì àwọn fújì lànàbì tiẹ̀ ẹlòmíì àwọn jùjú tiẹ̀ àwọn míì àwọn oníwákàtí máa sapá tí ó sapá ọ̀dọ̀ wọn ló ti máa kọ́ lù àlá ọ̀dọ̀ wọn ló ti kọ́wé ẹja náà bá alẹ́ nìkan sọ pé à ah, kọ́dà nínú eré fújì mo ti kọ́ lù àlá ẹ gbọ́dọ̀ ẹ gbọ́ sọkúsọ tọ́ wọ́n kọ́ lórí sọ́mọ Yorùbá létí torí àwọn táwọn kakùn nù àwọn ọ̀ka káwọn lọ tẹ́tí gbọ́rọ̀ ọlọ́nkún ní Yorùbá lẹ́wù rẹ́kọ́ọ̀dù ní kùlàlà ẹ̀yin náà wá gbolé nígbà tẹ́ di láàárọ̀ yìí tí wọ́n jẹ́ eré tí bora wọn ò ní jẹ́ eré tí bora bí bá gbé tiẹ̀ sí eléyìí ló gbé tiẹ̀ sí i wọ́n tún lè máa fi bára wọn wí nínú ilé bí wọ́n bá gbórin òwe sí èmi náà sì gbórin èébú sí kálukú ọ̀dọ̀ wa máa kó fúnra wọn wọ́n gbé rẹ́kọ́ọ̀dù sí wọ́n níbẹ̀ làwọn ti mọ̀túmọ̀ la ilaha illallah kò kéwọ́ kò sì béèrè wọ́n ní wọ́n kọ́ lórí pé la ilaha kọ̀sọ́bà kan illallah àfọlúwa onítùmọ̀ rẹ̀ kò lè jù bá lọ ẹgbọ́sọkúsọ kọ̀sọ́bà kan àdúrà àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá yìí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ àwa ní sọ̀hún níbì àwọn lálàáfin lọ àwọn ní ọ̀ní lọ àwọn lólùwò lọ àwọn tí àwọn sì ní kíni ẹ̀yìn wọ́n ti pè àwùjalẹ̀ ṣé àwọn eléyìí gbólùtù ni wọ́n ní àbọ̀bà nígbà tó ní kọ̀sọ́bà kan àfọlùwà sẹ́yìn báwọn ọba wọn máa wọ pé kí lè sọ ọba lèmi náà ọ̀họ́ ajá pé tukutu nù ìtukutu nù àwọn tí a bá sọ pé kò sí ọba òdodo tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah torí pé àwọn ẹni tá ń pè lọ́ba àwọn yẹn kúrúǹtù lásán làwọn lánàá wọ́n dọba lónìí tó bá sì di lọ́la kọ́ wọ́n kà wọ́n kó lẹ̀ ó di inú sàárè lẹ́lómi náà ọba tó máa du ọba àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọba temporary ọba temporary ni làwọn ọba wọn yẹn torí pé tẹ́lẹ̀ kì í sọba lónìí ọjọba tó bá kún kọ́ ṣé ẹ sọ pé ọba nu níbo ń bẹ̀ ọba nínú sàárì ọba báwo ẹsẹ kọba lánàá subhanallah ọba tó ṣe pé tó bá pàṣẹ olójú ibi tó ti lè múlẹ̀ nínú omi títí sọba gan ẹ má sọbi tí èsì ibi tíjọba rẹ wà tọ́ba ní kó pè wá ó ìpè tí mo bá ráyè ń wà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé bó ṣe dànù òyìnbó ti sọ wọ́n di jẹkurẹ́dí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ba bá ní kó wá tọ́ba jáfara orí rẹ lè ti dáàfin kó tó di para yókù ọ̀tẹ̀lẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ńkọ́ òyìnbó fi hàn wọ́n wípé bíntín báyìí lọ́ọ́ ẹ̀ka ẹ̀jẹ̀ tí agbára ọlọ́run bá ti wá sọ wá lòdì wọn tí ìkápọ̀ ọlọ́run ẹlẹ́dàá tèmi àti wọ́n sọ wá ní òǹkà tí wọ́n máa sọ pé hmm, hmm, hmm, gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe àmọ́ èyí tẹ́ yìí ọlọ́run ní lè ṣe ẹ ẹnu rẹ gbọ́ wọ̀wọ̀ ọba tó ní kọ́ káwọn kan kú lẹ̀ tìpẹ̀tìpẹ̀ nígbà tí wọ́n wá káwọn kú lẹ̀ ọlọ́wọ́n ni kọ́ máa gbé wọn so kọ́ máa gbé wọn so sánmà sẹ́kù kárìkọ́ máa wò pé èwo ní ṣẹlẹ̀ báyìí náà ṣé bàbá ń dáná ń bẹ láàrin wa gbogbo wa náà ní nǹkan ṣe gbogbo wa ń gbé wa lọ ọ̀dà bàbá dẹjú àrìmú wọ́n wá gbé wọn títí títí títí fi gbé wọn lọ sí ìtòsí sánmà débi pé àwọn mẹlẹ́kà tó wà nù sánmà wọ́n gbọ́ kíkọ àwọn àkùkọ wọn ọlọ́wọ́ ni ẹ̀dójú ìlú yẹn bolẹ̀ kí gbogbo wọn kàn fọ́nkádànù kí ìparun ṣe wọn à báwo ló ṣe rò pàgbára ọlọ́wọ́n bá tó náà rí ọkọjá gbogbo bá ṣe lérò wọn náà tara rẹ wò wò tí èèbá ṣe ọba tó ní agbára gbogbo agbára kò sí tó lè dá wọn bá ṣe wàyí wàláyé kò sí tó lè ṣẹ̀dá wọn bá ṣe wàyí tí èèbá sọ lọ́wọ́ nítorí pé ẹ̀dá tó lọ ń dá wa ọ wà complicated kọjá ń tẹ́nìkan lè sanálísìsì rẹ̀ ìdènà àwọn ní medicine nígbà tí gbogbo ẹ bá dojú sí wọn tí wọn ọmọ bọ́ọ̀sì sí wọn kọ́ máa sọ pé million upon million upon million of upon million of of cells ṣe é ka irọ́ lásán million upon million upon million ẹ pé ó ju agbára wa lọ Allahu Akbar finish níta àwọn fẹ́ sọnù wọ́n sọ pé ah, ọlọ́run tóbi jù wọ́n wà ní mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù ọ̀pọ̀ mílíọ̀nù irọ́ lásán ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn dípò ká sọ pé Allahu akbar wa fi anfusikum afala tubsirun ọlọ́ni ẹ̀ yín wọ́n ẹ̀ ríran ni àmì ńlá bẹ lára yín tẹ́fì dọ́lọ̀ wọn bá mi. torí ẹ̀ jama la ilaha illallah ìtumọ̀ rẹ̀ ni kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún ta ni Allah àtẹ̀mí àtiwọ́ a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé a wà fẹ́ a fẹ́ ìtumọ̀ yìí kù lẹ́mìí wa lọ́kàn wa létí wa nígbà kan nínú ìgbésí ayé wa a gbọ́dọ̀ wà á jẹ́ ní tá a máa fi ṣe wa o ẹnìkan bá ti gbé kíní kúdúrú kan wá fún ọ tó ní a máa tọ́lá ni o bílẹ̀ bá ti máa tọ́lá kí sísìn tó jáde ẹ dákun agolo mélòó lè sísìn jáde gbogbo àsìkò ńlá àwọn ọ̀daràn mà á sọ. So, àsìkò táwọn èèyàn ń lọ ibi iṣẹ́ mọ́ àwa ni ó ti tọ́ lákè sísí ó tó jáde ah, ẹ tún ní táwọn tèbù gbà tí sísí máa jáde lọ ibi iṣẹ́ la hawla wala quwwata illa billah tọ́ba tí wàá gbé wá fún pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ẹ jọ̀wọ́ kí ni ingírídẹ́ǹtì tẹ ní màá máa tọ́ láyìí kí ni wọ́n fi ṣe sábà kí tóyìnbó bá sóògùn kọ́nìsì ìyàtọ̀ tó wà nù wọ́n kọ sára pálí pé tọ̀ rẹ̀ ni o nǹkan báyìí o eh, àti àlùbọ́sà ayò o àyùwẹ̀ ẹ̀kọ́ ni àti kán lápapọ̀ o hẹ́ẹ̀ wípé bàbá mu yóò sóògùn kọ kí ló dé táwọn ikọ̀ ti wá bẹ̀ nígbà tó gbé wa ó ní àmà tọ́lá kó tó di pé sísìn jáde ẹ dákun kíni àti kíni àyìn fi ṣe yóò ní wọ́n fẹ́ máa wádìí ojú máa tó lé àrò. ewo arúlà ń tà ní ìsìn àbọ̀rọ̀ arúlà ń sọ àní ń tẹ́ ẹ wájà ẹni kí n máa tọ́lá kó tó di pé sisi jáde sisi pẹ̀lú la. ṣèwọ́n àmàrà ti gẹ́lẹ́ ilá ìlọ́lọ́ kò sí ọba kan tó láti fòdò jọ́sìn fàáfi ọlọ́ èmi mà rẹ̀ ẹnìkan lọ gbé kíni kò kan wá fún ẹ ó sọ pé dèmẹ́nu rẹ̀ ah sórí bó ṣe rí un ó abẹnú gbọ̀ngbọ̀n nù ogun nù yóò mọ wọ́ èrò ni gbogbo ibikíbi tí èrò bá wà yóò lọ wọ́ wọn wá dọ̀ rẹ̀ ni ah, wọ́n wá ní èmi mà ti gbàgbọ́ pé la ilaha illallah kò sí ọba kan tó tó láti fòdò jọ́sìn fún àfọlọ́ wọ́n á ní kí leléyìí ní í ṣe pẹ̀lú ntọ́nsọ̀n ọmọ para àjọsìn òun náà ní ká bẹ́ lọ́n táwa ní pé kátà Allah ta ní pé kùtà bá ní. Allah torí rẹ̀ fi mí lẹ̀bẹ̀ sí bá mi ntọ́lọ́ wọn bá bá kọ pé ó jẹ́ tèmi kò ní sáláì jẹ́ tèmi. dírẹ́fà lèyàn ń ṣe wọ́n ní sọ́kì ní ìmọ̀sálẹ̀ stẹ́rìn rẹ̀ tó mọ̀sálẹ̀ stẹ́rìn rẹ̀ ó pin ìgbà tó bá wà ń bẹ̀ ẹ̀ ní láksidẹ̀ntì láéláé àfa wọ́n sọ pé mi ti gbàgbọ́ pé la ilaha illallah kò sí ọba kan tó tọ́ láti fòdodo lọ́sùn àfi Allah kò sẹ́ni tí dáàbò bò ní àfọlọ́ọ̀ torí ìdílé ẹ máa gbé kùlùtù yín lọ gbọ́dọ̀ kú bá sì pé togun togun lológun kú torí ẹ èmi ò sì fẹ́ kú lọ́sẹ̀ bọ̀ torí pé oṣoògùn ó kú pé oṣooṣà ó kú pé oṣooṣà ó kú pé oṣoògùn ó kú kó kúkú má sí ẹbọ sọ́nà kó kú lálàáfíà kó kú mùsùlùmí torí àwa ti gbàgbọ́ pé la ilaha illallah ọlọ́run sọ nínú al-Qur'an kálí bá a mọ̀ pé dandan ni ká wá mà nípa àtúmọ̀ gbólóyìn eléyìí tá a gbọ́ yà á gbọ́dọ̀ gbàgbé láéláé a sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé wọ́n wá wọ́n wá dànkàrú mọ́ wa lójú. ọlọ́ni fa'lam annahu ilaha illallah lọ́wọ́ màmá dájú anabi sallallahu alayhi wa sallam pé kò sí ọba kan tó tọ́ láti fòdò dídọ́ sùn àfi Allah. tọ́ ọlọ́ni illa man shahida bil haqqi tí wọ́n sì nímọ̀ òdodo nípa tí wọ́n jẹ́rìí wọ́n jẹ́rìí pé la ilaha illallah wọ́n sì nímọ̀ nípa la ilaha illallah so ẹnikẹ́ni tó bá jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn máa fi Allah tó sì jẹ́ pé nímọ̀ nípa rẹ̀ àwọn ni ó ṣoríire o kọ́ lọ́n jẹ́ kémi pẹ̀lú yín ká ṣoríire tọ́ ọwọ́ nínú àdìtà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àdìtì tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ قال رسول الله صلى الله عليه وآله وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة ẹnikẹ́ni tó bá fi lè kú nípò pọ́nmà pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo joseph àfi Allah anabi ni ọwọ́ àlùjànnà àṣé kìí ṣe pé kákan sọ la ilaha illallah nígbà tá a fẹ́ kú ara májẹ̀mú ọgbọ́dọ̀ mọ̀ kọ́ ọmọ túmọ̀ rẹ̀ torí ẹ̀ lànà bí sẹ́ni ẹnikẹ́ni tó bá kú tó jẹ́ni tó mà dájú pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah tó sì ń sìn lónìí ká yọ wàlìjánà àti àti wàlìjánà kò sòrò iṣẹ́ tí nǹkan bẹ lábẹ́ rẹ̀ náà ni kọ̀rọ̀n ká mà dájú wípé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah ká sì máa sìn lónìí ká ká máa pa nǹkan kan mí papọ̀ mọ́ nínú ìjọsìn èyí kejì. tí la ilaha illallah wa gbọ́dọ̀ ní ọ̀nà ni aliyaqin àmàdájú kò tó pé ká mà lásán ìmọ̀ wa yẹn gbọ́dọ̀ jẹ́ ìta àmàtọ́ dájú lọ́pẹ́ nìkan ò lè sọ ìròyìn ìròyìn kan wa lọ́kàn lórí ẹ sọ wa fẹ́ sọ pé Ọlọ́run nìkan náà la gbọ́dọ̀ máa sìn ní báyìí tí kò ni tí kò yẹ kó láwọn jẹ́ pé tá a máa ń sìn wọn àwọn náà máa lọ kó jíṣẹ́ fọlọ́ọ̀nù ẹ ṣé gbogbo àwọn wọ́n ń pa àwọn wàlí ọlọ́run torí àwọn wàlí ọlọ́run ló súnmọ́ lọ́run àwọn wàlí ọlọ́run ló tètè máa kó sẹ́yìn jíṣẹ́ fọlọ́run ẹgbọ́sọkúsọ ńbẹ ẹgbọ́sọkúsọ ńbẹ ẹnìkan bá sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ìwọ gbọ́dọ̀ ní àmọ̀dájú pé kọ̀bá àwálì kọ̀bá àmọ̀wálì kọ̀bá àjánabi kọ̀bá àmọ̀jánabi kọ̀bá àjẹmàláìkà kọ̀bá àmọ̀jẹmàláìkà la ilaha kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi ta ni Allah torí àgbọ́dọ̀ lámọ̀dájú ọlọ́wọ́ bẹ́ẹ̀ wa ó fi yé wa o wípé iyèméjì tàbí ṣùgbọ́n kò gbọ́dọ̀ wọnú ìgbàgbọ́ òdodo wa tí iyèméjì bá ti wọ́ bẹ̀ irú ìgbàgbọ́ yẹn kọ́ ló máa ń gbéyàn wà àlùjánnà o tí tàbí ṣùgbọ́n bá ti wọ́ bẹ̀ irú rẹ̀ kọ́ ló máa ń láyàn níbi àti wọ́n náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu wa jahadu bi amwalihim wa anfusihim kìí ṣe ẹnìkan lọ́lùgbàgbọ́ òdodo yàtọ̀ sáwọn ẹni tó ṣe pọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo wọ́n sì gba nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam náà tí méjì nípa yìí méjì nípa yìí tí sì fi dúkìá wọn jagun sójú ọ̀nà tún wọn jagun sójú ọ̀nà àwọn eléyìí ìlólódodo àwọn lẹ́yìn tí a gbọ́ lọ́ngbọ́ tí wọ́n gba anabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ kìí ṣe ìgbàgbọ́ súkẹ́súkẹ́ o ìgbàgbọ́ tó dájú tó fẹsẹ̀ rinlẹ̀ dájú sáká náà ni wọ́n ní ni wọ́n ní anabi sallallahu alayhi wa sallam iná ọ̀fà ló fi jẹ́ pé wọn ò ṣèyí méjì wọn ò ṣèyí méjì nípa àgbàgbọ́ òdodo tẹ̀bí wọn mọ̀ pé nǹkan kan bá ti ọ bẹ̀rẹ̀ sọ pé tó bá pé ẹ̀dàpẹ lọ gbájú tẹ wíwá jàre bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi má nílẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa fi gbàgbọ́ òdodo lẹ̀ a sì ti mà yín pé a lè máa jánu sọpá àgbọ lọ́wọ́ bá gbọ́ kádàáwò ọmọ sì wá torí pé ilé ayé ìbá ilé àdánwò ni gbogbo ẹni tó bá sì wà nílé ayé tí ò tí kù kọkọjá àdánwò kọlọ wọn bọ sànù wa. ó wà nínú sunna anabi muhammed sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu qala rasulillah sallallahu alayhi wa sallam ashhadu an la ilaha illallah wa anni rasulullah la yalqa allah bihima abdun ghayra shakin fihima illa dakhala aljanna anabi ni mo jẹ́rìí pé kò sí ọ̀rọ̀ kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi allah àti pé anabi muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run èèyàn ò ní pàdé ọlọ́run pẹ̀lú gbólóhùn ìjẹ́rìí wọ̀nyí kéèyàn wá jẹ́ pé kò má ṣe iyèméjì nípa wọn àfi kó jẹ́ pé ó wà lìjànà mo rò pé ẹni pé kìí ṣe gbogbo ẹni tó bá sọ la ilaha illallah kó tó kú náà ni ó wà ìyẹn ni pé o tó gbọ́dọ̀ jẹ́ pé àwọn májẹ̀mú kan pèsè ọ lára májẹ̀mú mi lélẹ́yìí o yàtọ̀ sí ìmà yàtọ̀ sí ìmà eléyìí ní í ṣe pẹ̀lú ìmọ̀ àmàdájú etí iyèméjì ọ̀wọ́ bẹ̀ ẹrú tí ṣe iyèméjì nípa rẹ̀ torí di eléyìí tádà wọn bá lọ tán tégbèrègbè tégbèrègbè ó tún lè padà sínú islam ẹni tó ń ṣe èméjì nìyẹn irú wọn kọ́ ni wọ́n ń bá wípé tó bá sọ la ilaha illallah kó tó kú yọ wà lìjànà. nínú àwọn ọ̀nà tó yẹ kí la ilaha illallah wa kọ́gbà dúró ṣinṣin ìta tó gbọ́dọ̀ wá sí ọ náà agbọ́dọ̀ sí àfọ̀mọ́ rẹ̀ agbọ́dọ̀ sí àfọ̀mọ́ àfọ̀mọ́ gbólóyìn á sí ìṣẹ́bọsọ́lọ̀ ìyẹn ni pé ẹni tó bá ti sọ la ilaha illallah a gbọ́dọ̀ tún kẹ́bọ̀ ọmọ lẹ́rù mọ́ o ẹnikẹ́ni tó bá ti sọ la ilaha illallah kò gbọ́dọ̀ pa nǹkan mi ìpapọ̀ mọ́ lọ́ mọ́ o nítorí pé la ilaha illallah ó tako ká máa pe nǹkan mi ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ la ilaha illallah ó tako ká máa búra pẹ̀lú orúkọ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ la ilaha illallah ká máa forúkọ ẹlòmíì dúnra yàtọ̀ sọ́lọ̀ la ilaha ọ̀tàkù káké gbàjarè lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ la ilaha illallah ọ̀tàkù ká bẹ̀rù nǹkan ìtọ́ yàtọ̀ torí ẹ gbogbo ẹni tó bá ti ṣe ńtọ́ eléyìí ó ti torí ẹ̀ bá ní ẹ gbọ́ bá lẹ̀sìn tó má kaga bá lẹ̀sìn tó má kaga ẹ̀sìn tó má kaga kúrò nínú tí ò ní ká bá nínú bá àmọ́ wọ wọ ọlọ́wọ́n bá mi àti àtàwọn èèyàn wọ̀nyí ẹjọ́ pín ẹ̀sìn mo ṣe yìí kì í ṣe ọba ẹlẹ́dàá tiwa ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọmọ tayọ káfíń kankan sorogún pẹ̀lú ẹ̀ ni wọn máa omiru illa liya'budullaha mukhlisina lahu ddina àti pé àwọn parọ́ pé kí wọ́n ṣe nǹkan kan yàtọ̀ sí kí wọ́n máa jọ́sìn fún wọ́n fi ojú ọ̀nà tí ò tọ́ sílẹ̀ lọ sí ojú ọ̀nà tó tọ́ eléyìí túmọ̀ sí pé téèyàn ọba jẹ́ni tí ń ṣàfọ̀mọ́ la ilaha illallah rẹ̀ tí la ilaha illallah rẹ̀ tó tún pẹ̀lú ẹbọ ṣíṣe ọ̀dájú pé irú wọn kọ́ ni wọ́n sọ rírẹ̀ tí wọ́n bá wí la ilaha illallah kún tó kú láyé nínú àdìtà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí Abu Huraira tó gbà wá ọlọ́run nàbí sọ yìí pé as'adun nas shafa'ati man qala la ilaha khalisan من قلبه أو نفسه ó lẹ́ni tí yóò jèrè ìsìnkú عند jù tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam إله إلا الله. tó bá sọ la ilaha أبو tó jẹ́ pé ó tinú ọkàn rẹ̀ wá ni ó tinú ọkàn rẹ̀ wá ni àbó tinú ẹ̀mí rẹ̀ wá ìyẹn ni pé tí ò lu nǹkan kan papọ̀ mọ́ eléyìí ni ó jèrè ìsìnkú ẹ̀mí jù tó bá dijọ́ gbẹ̀ndà alqiyam oníkálukú wa là ń fẹ́ kánà bí ó sì pẹ̀ fún wa kọ́dà àwọn ẹlòmíì tó fi ń dá wákà tó o bá fẹ́ rí sìkpé anabi sallallahu alayhi wa sallam máa sọ fún wa yìí o kọ́ ọ máa sọ la ilaha kó o sì máa túmọ̀ rẹ̀ kí àmàdájú ọwọ́ bẹ̀ kó o sàfọ̀mọ́ rẹ̀ fọlọ́ kó o sì jẹ́ kó sọ lórí lásán wa kí ni ráyè jókòó sínú gbogbo níta bá a kàn máa wí lórí ẹnu lásán ni èsèrú tọ̀rí tó wà lọ jókòó lẹ́yìn alásàrì tó wà mọ́ wá mi níbi aago la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah irọ́ lásán wọn kàn tara wọn jẹ tó yẹ kó ń de kú di wọn wọn sọ la ilaha illallah tó ń de tó ń de wọn sọ la ilaha illallah tó ká burúkú tó ká burúkú lọ́wọ́ sí la ilaha illallah tí wọn wà wúlò kò lè wúlò kò lè wúlò ìyàlẹ̀ kọ́ lópin ìgbà tí n tẹ́ ń sọ lẹ́nu kọ́ lápá lára ìyàlẹ̀ kọ́ ọwọ́ nínú hadith eléyìí tí Utban ọmọ Malik radiyallahu anhu tó gba alátọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna Allaha harrama ala an-nar man qala la ilaha illallah yabtaghi bi dhalika wajha Allahi azza wa jal ọlọ́run ṣe ní ìwọ̀ lórí iná ọlọ́run ṣe lé ìwọ̀ lórí iná pé kó jó ẹnikẹ́ni tó bá fi lè sọ ilaha illallah tó sọ lẹ́ni tí fi ń wá ojú ọlọ́ kọ̀sán torí nǹkan mi ojú ọlọ́run ni fi ń wá ọfẹ fi rí ojú Ọlọ́run ọfẹ rí ojú Ọlọ́run ọba ọba tọga tó gbangba Ọlọ́run ṣe lé wọ lórí iná pé kó jó tó sì máa pé ìwọ gbogbo tí wọn ń ṣe torí kárí náà ni torí àwọn èèyàn ni èyí ṣe nǹkan torí Ọlọ́run la ilaha illallah rẹ tó ń ṣe kò lè wúlò nígbà tó ṣe pé torí kárí mi ló ṣe ń ṣe àwọn èèyàn ti rí ọ wọn ti kan sára sí ọ wọn ti rí ọ wọn ti yàn ọ wọn gbàgbé pé o ti gbẹ̀san sẹ́ẹ̀rẹ́ láti ilé ayò kò sí gàgà tó ọ̀rẹ́ tí ń jọ gbẹ̀ndà kìyàmà jù yà lọ kọ́lọ̀ má ṣe tèmi àti tiẹ̀ níyà torí ẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú adé tèmi tó náà tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ alimami nasa'i rahimahulahu ta'ala anabi sallallahu alayhi wa sallam ni man qala la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir mukhlisan biha qalbahu. يصدق بها لسانه إلا فتق الله لها السماء فتقى حتى ينظر إلى قائلها من أهل الأرض وحق لعبد نظر الله إليه أن يعطيه سؤاله أه حديثي قاو أنا محمد صلى الله عليه وآله وسلم ولا نكن تباس لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد wa huwa ala kulli shay'in qadir àdúrà tá a pè ládùú àjọ àràfà àdúrà tá a nàbí ni ká máa wíru rẹ̀ ní gbọgọrùn lójúmọ́ ó sì dájú pé oníkálukú wa ti wí tiẹ̀ lónìí ìgbọgọrùn ànábì ni ká máa wí gbólóyìn lójúmọ́ ànábì wa sọ ó tún ṣàfikún bì ọlẹ́ni tó bá wí mukhlisan biha qalbo tó yẹ kó wí tọkàtọkà kìí pọ́kàn sọ lórí ẹnu lásán

a máa bẹ lọ́n lẹ́ni tí ń ma ìtumọ̀ ń tà ń sọ tí ò mọ́kàn rẹ̀ kó ń bẹ̀ lọ́lọ́run fi máa gbàdúrà àmọ́ gbàtà máa ti ń sàdúrà tó pé ẹnu lásán ló ń wí kọ̀ọ̀rọ̀ àyè jókòó ní ọkàn wa àdúrà bẹ́ẹ̀ gbà ìdí tó pọ̀lọpọ̀ gbọmọ bẹ́ẹ̀ lọ́n kọ̀ gbà kò lè gbà torí pé inna Allaha la yaqbalu du'a'an min qalbi bẹ́ẹ̀ ló wá nù àdìtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àdúrà tó bá tinú ọkàn afọ́nufọ́ra jáde Ọlọ́run ní gbà a gbọ́dọ̀ máa fọkàn wa tẹ̀lé dáhà ń sọ níta ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ẹ ti kọ́ máa hàn ní ọkàn yín pé yẹs ẹ ń béèrè táhà tọkàn làdó àfi máa gbà anábìlẹ̀ ní tó bá wí gbólóhùn yìí tọkàntọkàn táhà rẹ̀ náà sì jẹ́rìí sí lódodo ọkàn ó jẹ́rìí sí ahọ́n jẹ́rìí sí anábìlẹ̀ àfi kọ́ lọ́wọ́ bọ́ lásánmà fún ọlọ́wọ́ lásánmà fún lílílà títí tọ́lọ́wọ́ bó fi wò ta lọ́sọ gbólóhùn tọ́lọ́mbà wa rí nínú àwọn èèyàn tá lọ sọ bẹ́ẹ̀ anabi wa ni wa haqqul abidin ẹ̀tọ́ ẹrú ni nadara Allahu ilayhi gbogbo ẹrú tọ́lọ́ wọn bá bá wò ẹ̀tọ́ rẹ̀ òun náà ni an yu'tiyahu Allahu su'alahu òun náà ni pé kọ́lọ́ wọn fún ní ntọ́tọ̀rọ̀ yẹn ni pé kìí ṣe kásádùá lásán àdúrà tá à ṣe nǹkan jẹ́ pé kí ni ó ti nú ọkàn wa jáde kó tó dórí ahọ́n wa àmọ́ lọ́ọ́ ṣe dáadáa fún wa láì ṣe dáadáa fún wa láì pé àmọ́ jọ́ dáa fún wa jọ́ dáa fún àwọn ọmọ wa mẹ́jẹ arágbá mẹ́jẹ arákù kò sì sí lọ́kàn rẹ̀ ẹnu lásán ní sọ ò ní rí nǹkan kan gbà àmọ́ ńgbà tó bá wà ní ọkàn rẹ̀ bó ṣe sọ pé Ọlọ́run bàṣírí mi Ọlọ́run ṣàánú mi ọkàn rẹ̀ náà sì ń tẹ̀lé ọ̀nfọ̀kàn tẹ̀lé òjì kọ́kàn rẹ̀ ó gbófo nípa tọ̀ntọ̀rọ ń tọrọ ẹ má jọ jẹ́ Ànábì ní gbogbo ẹni tó bá wá sí bẹ́ẹ̀ tọ́lọ́ ń tìtorí rẹ̀ tọ́ la sánmà tó wò ọlọ́run bó fún ni ti ń tọrọ náà ni ọlọ́run kò fẹ́mi pẹ̀lú yín ní tá ń tọrọ ọlọ́run bá kó ṣàánú wa kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tòótọ́ ibi tá a bá dé yìí á tún tẹ̀síwájú ń bọ̀ báyà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله وبعد فاتقوا الله عباد الله عباد الله dájúdájú láti mọ̀ kó tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ tọ́jọ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tó mẹ́mi lọ eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú èèyàn fún odi aláìsí oríṣiríṣi ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ láàmú agbọ́ láwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó sì pé ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ àgbélẹ̀rọ ni wọ́n máa jẹ́ èsì òdodo níbẹ̀ òfútu fẹ́ tẹ̀ lásán ni ó yẹ kí mùsùlùmí kó ṣọ́ ahọ́n rẹ̀ o níbi mímọ sọ̀sọ́kúsọ ó sì ṣọ́ ọkàn rẹ̀ o níbi mímọ rorokoro kò sí mùsùlùmí kan láyé tó yẹ pé èrò rẹ̀ yóò máa lọ síbi pé kó wọ́n gbẹ̀mí mùsùlùmí ọmọ ìyá òun kò sí mùsùlùmí náà láyé nítorí pé ọlọ́ni wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu. خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما والله لأن كان تبع ما ما سكوبا مؤمن إلى جهنم أن يوجه ساره الله أبوسي بنوسي الله أبوسي لعناره الله أبوسي بسي ìyà eléyìí tó tóbi tó pèsè rẹ̀ lẹ́dí torí ẹ̀ báwo la ṣe fẹ́ sọ wípé ìlú mímá tá a ti lọ ṣiṣẹ́ hajj àwọn alákòóso bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ma ṣe kópa alálàájì a'udhu billahi minash shaitani rajim bóòlù àti lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báà bóòlù sì lè máa gbẹnu mùsùlùmí jáde ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan yìí èèyàn ò gbọ́dọ̀ ṣe kópa ọmọlàkejì rẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ sábàbí tí ikú òfin mú mùsùlùmí lọ gbogbo ọ̀nà gbogbo ìyànjú tí wọ́n lè gbà kórí ọmọ fẹ́ kẹ́dọ̀ ọmọ pẹ̀lú bó ṣe fẹ́ kó rí ó dá àwọn àlù kan tó ṣe pé tutù ní máa mú bẹ̀ kọjá àlà ó sì dá àwọn àlù mi tó ṣe pé ìní ọmọ aràn níbẹ̀ kankan kọjá sísọ ó sì wọ́ ọlọ́wọ́n ń sọ láàrẹ̀ èèyàn ò sì lè kọ́ níṣẹ́ rẹ̀ sí ààyè tó mú burúkú tó tí máa mú yìí ibẹ̀ o sì gbọ́dọ̀ fi dùnnú o gbọ́dọ̀ tó fi ṣiṣẹ́ hajj yẹn kọ́ ọ mọ́ bàa fọwọ́ ara rẹ bá ara rẹ ń ṣẹ́jẹ́ torí ẹ̀ tí kú bá mẹ́nìkan lọ nídìí pé ń ó kú oríire lámàkì o nítorí pé èèyàn ló kú sí di wọ́n hu orí ibú wọ́n ń ṣiṣẹ́ ọ̀daràn ẹnìkan wá kú sórí pé ń sílọ̀ ó kú oríire ni kí ẹ bó ṣe jẹ́ pé ẹrú ọlọ́nkan òun ṣe sọ láti lọ ni ṣáájú kájí ọdún yìí ó tó dé nínú mọ́sálásí anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì sọláàtì débi kó forí kalẹ̀ gbogbo ìyẹn sì fi jáde kó nu mọ́sálásí ìforí kalẹ̀ lárakùnrin yìí wá àwọn ọlọ́pàá táwọn wá ń wọ̀ tó wọ́n sì pé ta ló ṣẹ́kù nu mọ́sálásí tí ò tí ì jáde kó nu mọ́sálásí wọn wá rí i pé ẹnìkan ló forí kalẹ̀ lọ́hùn ó sì ti pẹ́ púpọ̀ lórí ìforí kalẹ̀ yìí irun náfìlà wo lápẹ̀ yàn àdúrà rẹ gẹ́dẹ̀ wo ń ṣe tó fi jẹ́ pé kò tí ẹ̀ fura pé gbogbo èèyàn ti jáde tán nínú mọ́sálásí wọ́n tilẹ̀kùn gbàtà lọ fọwọ́ tọ́ lẹ́yìn tán pariwo títí tí ò dáhùn tán fọwọ́ tọ́ wọ́n kàn rí pé yí ṣubú ni àsọlọ ẹlẹ́mìí ti gbẹ̀mí kúrò lára rẹ̀ ẹ pé ikú rere nìyẹn ikú tó dáa nìyẹn ẹni tó kú lórí pé ń sin lọ oríire ńlá nù àbádùn àwọn ẹlẹ́yìn náà ń ṣe náà rí ṣé ẹ̀ ń bẹ lọ wípé kíkọ́ kásẹ̀ rí máa ń lọ́ọ́ nu ẹ kú nípò tí ọ̀dà oníkálukú wa dájú à ń bẹ lọ́n pé kíkọ́ ká sẹ́rí mọ́ wa lọ́ọ̀nì bí káwọn náà bẹ lórí páǹsì náà bí kọjá pé àforíkalẹ̀ bí kọjá pé rúkú láwà iná nípò tí wa náà dé ni bẹ́ẹ̀ ni gbogbo olórí rí ọ̀mà tọrọ torí pé ẹni tí kú ká nǹkan tí ọ̀dà mọ́ lọ́wọ́ orí ibú ńlá nù tọ́ níbo wá lẹ́yìn ẹ̀ ti kú bọ́lọ̀ ń bá pásìkò òkúto ṣùgbọ́kọ̀ táǹkà lọ́dànù táwọn kan gbọ́n po nídìí rẹ̀ tó sì di pé iná ràn nígbà tí iná ràn jama ó lè mú bi èèyàn bíi ẹgbẹ̀rún méjì lọ ọ̀kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́rí ní ìyànà pàjá ó sì mú méjì so eléyìí náà ń kọ́ kí lè fẹ́ sọ ń pa rẹ̀ tí èèyàn lọ́mọ àmọ̀ yọ ọkọ̀ táǹkà dànù èèyàn lọ́mọ àmọ̀ dáná sí i bọ́lọ̀mù bá ti ṣe kọ́ náà ni àníbo ti kú láyé náà rí bọ́lọ̀mù bá kọ pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ ń ọ́ ta ló wo tètè sùn náà ló wo ló wo máwọn ẹni tó téèyàn fi kú lọ jáǹtì rẹrẹ tó fi di pẹ́ni tó dá sínágọ́gù lẹ̀ ó fi di wanted ní South Africa bó tilẹ̀ jẹ́ pé Nàìjíríà kò sí tí wọ́n ṣe ń bẹ̀ tí wọ́n máa mú wa. ṣé eléyìí náà ṣebí ṣẹlẹ̀ tọ́lọ̀ bá ti gbèdé ó gbèdé náà nù ibi tọ́lọ̀ bá sì pé èèyàn ó kù sí náà ni ó kù sí ẹ̀gbọ́n tọ́lọ̀ wọn bá wa sọ ni wa ma tadri nafsun bi ayyi ardin tamut kò sẹ́mi kàtọ́ màbí tó ń kù àbẹ́yìn màbí tẹ́ kù ó gbé tí Yorùbá máa sọ

subhanallah torí di ilé ìjàmá àmọ́ afẹnu arọfù àmọ́ afẹnu sọsọkúsọ nígbà pé wọn lù wọn pa ta ló lù ta nípa ta ló lù ta nípa ọjọ́ òkú bá ti pé ó pé náà nù wa man lam yamut bis-sayfi mata bighayrihi tanawwa'at al-asbab wal-mawtu wahidun ẹni tí wọn bá bẹ́ lórí ó lè gbọ̀nà míì kù oríṣiríṣi ọ̀nà lọ́nà táwọn èèyàn ń gbà kú ṣùgbọ́n gbogbo àná làá padà kù tó ti wá pé tíṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ mọ̀ pé wọ́n gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ náà ni wàláhì tí ìfúnra ẹni yẹn ọba ṣẹlẹ̀ wọn kùnjọ náà ni nítorí pé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha gbogbo ẹ̀mí katikù rẹ̀ bá ti tó ọlọ́run ò ní lọ lára ọwọ́ kùsì maka tọ́dà bí kò kùsì London ẹ bá ní ro o ṣé ẹni tó kùsì dàbí ẹni tó kùsì London rárá káyìlá tí ọba yíyọ wọ́n ọjọ́ ra wọn London kìnnìkìnnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìnnìkìnnì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irọ́ lásán ẹni tó wá kú sí Mẹ́kà sẹ́ni wá fi wẹ́ ẹni tó kú sí London ẹni fi wẹ́ ẹni tó kú sí New York àwọn ìlú ọ̀daràn ẹ wá fẹ́ fi wẹ́ ẹni tó kú sí Mẹ́kà ẹ fẹ́ fi wẹ́ ẹni tó kú sí Madina anabiwa Muhammad sallallahu alayhi wa sallam tára fi sọ pé ẹni tó bá rọ̀ lọ́rùn nínú yín láti rí i pé Madina ló ń kú sí kọ́ ya kú sí Madina nítorí pé ọlọ́run ọbọ̀ là níbi wàhálà sáré jẹ́tọ̀ bá kú sí London wàhálà ńlá kọ́ lọ́ọ́ lọ́ọ́ bá nù sáré ńlá ọlọ́ọ̀ kú sí Norway norway ló kú síba ṣé bóòlù ọ̀nà ó sì wáá là fún ó kọ kọ́ńtìrì kan ló jẹ́ bẹ́ẹ̀ norway ìyẹn wá kú sí so how then ni ó rí way la hawla wala quwwata illa billah tí ìbá ṣe pé kéèyàn ọkọ lọ rẹ ni rẹ àwọn pakistan àwọn ọmọ bangladesh eh, àwọn ọmọ india àwọn arúgbó kújọkújọkújọ tiwọn tí wọn wá ṣe hajj àwọn ọmọ wa pa àwọn lọ kú ẹhẹn ni baba kan ṣe jára rẹ̀ láti ilé alájà méjì ọ rẹ̀ bọ́ọ̀lẹ̀ pé òun fẹ́ kú bì tẹ̀lifá nàbì tí lẹ́nu tó bá lè kú bì kó kú bì ọgbà pípé ànábì ọ̀sọ́ pé tó bá lè para rẹ̀ bì kó para rẹ̀ bì òun wá fẹ́ para rẹ̀ síjọba lọ́rùn ọlọ́run wá sí ńgbà wọn sàkó ọlọ́run ni ó kú torí di àwọn ẹrú ọlọ́run tó lọ́n kọ́lọ́n kọ́ bá kẹ́ wọn kọ́ bá gẹ̀ wọn kọ́lọ́n bọ́ bá ṣe wọn lọ́mọ àlìjẹ́nà kọ́lọ́n bá síjọ́ àánú rẹ̀ wò wọn àṣìṣe wọn àmọ́ àmàṣe wọn ọlọ́nkọ́ yáfi rẹ̀ fún wọn ọlọ́nkọ́ yáfi rẹ̀ fún wọn ọlọ́nkọ́ ṣe wọn lọ́mọ àlìjẹ́nà àwa náà gbogbo ìgbà tí ikú wa tí ọba dé kọlọ wọn bá kó jẹ kó dé bá wa lórí ipá nsísẹ olóore lórí ipá nsílọ kó dé bá wa lórí ipá ntẹlẹtọ lọ àti ntẹlẹtọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọmọ alijanna ni kọlọ wọn bá dákun kó ṣe wa kọlọ kó má ṣe wa lọ máa ná kọlọ kó ṣe wa lọ máa alijanna kọlọ má ṣe wa lọ máa ná iṣẹ́ tẹyẹ wa ṣe tẹyẹ fi ra alijanna ní rọrùn kọlọ kó fi wa ṣe kó ń gẹrẹ kó fún wa ṣe kó sì tẹ́wọ́ gbà iṣẹ́ tẹyẹ ṣe tẹyẹ fi fi sàdánwò sàdáwò fún wa ọlọ́run má sì wá lọ́ máa ná mọ́jọ máa ná tara wa jáde mọ́jọ abọ́ máa ná tó wọ ọlọ́run ọmọ àlùjáná ní kọ́dá kò kò sí wa káwọn rántí pé tọ́lọ́run fi máa ń sàánú àwọn ẹrú tó fi máa ń gbàdúrà wọn òun náà ní kí wọ́n máa ṣe àsọ̀lẹ́t tọ́gà wa anabi wa muhammed sallallahu alayhi wa sallam lọ́pọ̀lọpọ̀ torí pé ọlọ́run gan àtàwọn màláìkà rẹ̀ àwọn kan sàṣọ̀látù fọ́gà wa yìí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run wa pa wá láṣẹ àwọn àtàjọ́ ọmọlẹ́yìn anabi pé káwọn náà máa ṣàṣọ̀látù fún un فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفره والملحدين ومن شايعهم اللهم اننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى